تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا الأتكياء وأفصه السلام عليكم ورحمة الله وبركاته ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Al-Huda Islamic Development Foundation eléyìí tí àgbékalẹ̀ rẹ̀ wà fún ìmójútó àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn láláì ní figbá kan bọ̀ ọ̀kan nínú lórí àgbọ́yé Quran àti sunna Anabi Muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sàhábà kò tán síbẹ̀ o bẹ́ẹ̀ náà ló tún wà fún ìmójútó àwọn ìpèníjà tí ń dojúkọ àwọn jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Hmm. lọ́tàrí àìríjẹ àìrímu àìríná àìrílò lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ń dí wọn lọ́wọ́ láti jọ́sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tà á láti ṣàgbékalẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. bẹ́ẹ̀ náà láti mójútó àwọn ààyè ìjọsìn pẹ̀lú àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tí wọ́n là kọjá. wọ́n yìí àti ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ báyìí ní al Islamic Development Foundation ṣe. bẹ́ẹ̀ náà ni òsì yọ àwọn tó wà ní gbèríko sílẹ̀. àwọn ìpèníjà yìí kò lè jẹ́ bí aṣọ oúnjẹ kí ẹ̀sìn wọn kó lè rọrùn dáadáa gbọ́ o àǹfààní sísílẹ̀ sẹ́yìn náà kẹjọ́sìn fún ọlọ́run ọba tààlà nínú ìwọ̀nba sẹ́yìn náà bá ní ẹ sì tún lè ṣe onígbọ̀wọ́ ètò àlùdà pẹ̀lú àwọn ìrànlọ́wọ́ tá a kà kalẹ̀ sókè yìí ẹ lè máa fi owó ránṣẹ́ sí àlùdà Islamic Development Foundation ní Jaiz Bank nọ́mbà wọn ni zero zero zero five one zero three one seven nine fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè máa pè sórí oh eight one eight seven nine nine six one eight nine má gbàgbé wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ìkànnì tẹ́ ń gbọ́ yìí bákan náà lójoojúmọ́ nínú àwẹ̀ jazakumullahu khairan. الحمد لله رب العالمين الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا ثم الصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe ní rọrùn láti tún pé kí a mọ pàdé ní àárọ̀ ti òní ìjúmọ́à tí rọmọdọ́ni ọdún yìí ń di ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún inú oṣù kẹsàn-án kí jíra nẹ́bí sallallahu alayhi wa di 1441 eléyìí tí a tún bẹ lọ́hùn gbogbo àwọn dáadáa èyí tá a ti tì síwájú àti èyí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti èyí tá a tún mọ sí lẹ́yìn rẹ̀ kọ́lọ̀ mọ́sálásí láti ọgbà fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. lẹ́yìn wa àgbà náà gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò ètò wa ètò àlèhódà abẹ́ ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo fi tẹ́ wà ọlọ́run bá ní mójútó yín àti dúkìá yín ọlọ́run mọ́ jẹ́ kí àpàdà ṣe aburú wọ́n jẹ́ kó lé ẹnì kọ̀ọ̀kan wa bá ṣùgbọ́n jẹ́ kí àwa náà ò lè bá tí n bá ń lọ níwájú náà lẹ́yìn eléyìí gbogbo ẹ̀yin ìyẹn wa tí ẹ̀yin náà tún ṣẹ̀ darapọ̀ mọ́ wa kódà bí a ṣe ń bọ̀ ní òwúrọ̀ yìí náà ni àlá ti ń dún nínú àkáǹtì àlèhúdà àkáǹtì ta ní zero zero zero five one zero three one seven nine àrùn ní ten nínú àwọn èèyàn ààrẹ ni tó fún wa ní two ààrẹ ni tó fún wa ní one àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run wọ́n já sí kì í ọlọ́mọjọ wọ mi o ọlọ́run sì mọ́ kó wọn rẹ̀ yín sẹ́ fáàsì ń bẹ lọ́nkọ́ lọ́mọ kó wọn ráwa náà ń sẹ́ lẹ́yìn eléyìí gbogbo yín pátápátá àkìyìn ọlọ́run ọba nìsan yín ní ẹ̀san olóore àwa tí a bá tún wáá fẹ́ darapọ̀ mú wọn náà nínú àwa tí a tún fẹ́ kófà nínú oríire tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àti tí ó tún mọ tẹ̀síwájú ń gbà rọ̀mọ̀dọ́n bá lọ tẹ́nà ká gbàgbé àkáǹtì nàmbà láti sọ ẹni Jaiz bank àkáǹtì wa zero zero zero five one zero three one seven nine jaiz bank account òun nìyẹn alihuda islamic development foundation òun ni ó kọ tí a bá níbẹ̀ lẹ́yìn wàá gbà náà àkórí ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ tèmi òun náà la pè ní sọ́ọ̀ṣì ìmánìkì abilẹ̀ Qur'an jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó lálàáfíà pẹ̀lú nínú gbàgbọ́ nínú alukur'an pẹ̀lú alukur'an ọlọ́run subhanahu wa ta'ala òun ni àkórí ọ̀rọ̀ wa ní òórọ̀ tèní eléyìí tí a fẹ́ kí olùbánisọ̀rọ̀ wa kò wọ́n bá ní yànnàná ìbéèrè alákọ̀ọ́kọ́ ta wá ní fún wọn ni pé báwo ni kò tí àlùkùránì yẹ kó wà nínú gbàgbọ́ mùsùlùmí àtàwọn ẹ̀rí tí ń ṣe àfihàn pé òdodo ni àlùkùránì òsùn sọ́tàn ọ̀rọ̀ ọlọ́run àwọn lafẹ́kùn wọn bá ní sàlàyé nípa rẹ̀ bismillah. a'udhu billahi minash rahim. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستعديه ونعوذ به من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يعدي الله فلا مدل له ومن يدل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú yìí a ní tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí fadilatul himam tí wọ́n ti sọ gbogbo àwa tó jẹ́ pé àwa ni à ń ṣe ètò yìí pẹ̀lú àrísìkí wa tá a mọ̀ yín àtẹ̀yìn tá a mọ̀ nínú yín tó jẹ́ pé táwa bá ti ń bọ̀ wá kódà ká mọ́ tí ní pé owó kankan ńlẹ̀ á fọkànbalẹ̀ pé á ṣètò pé torí tó lè tó ṣe kí ni wọ́n sanwó ètò ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run kí ọba wa kún ẹnì kọ̀ọ̀kan yín lọ́wọ́ anfàsíkò sọ fún mi pé jazakumullahu khairan naam ní ìpadà sí àkórí ìbánisọ̀rọ̀ ti èní èyí tá a pè ní sahih imanak bil qur'an ìpè ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ nínú al eléyìí pàtàkì àkórí ìbánisọ̀rọ̀ yìí torí tá a bá wo ohun tó jẹ́ jẹ́ mùsùlùmí nínú òkú gbàgbọ́ mẹ́fà tí gbogbo wa náà tá a ti mọ̀ ní kíkà ṣùgbọ́n tó jẹ́ pé mímọ̀ rẹ̀ látara ṣe wa àníbùkátà sí pé ṣé a mọ̀ ọ́ lóòótọ́ ṣé hàn nù ṣe wa pé òkú gbàgbọ́ mẹ́fà pé lára wa a rí i pé a rí al-imanu billah ìnígbàgbọ́ nù ọlọ́run wa malaikatihi àtàwọn màláìka rẹ̀ wa kutubihi àti tírà ọlọ́run ọba wa rusulihi àti àwọn òjíṣẹ́ rẹ̀ kákọ́ mẹ́rin yìí torí pé ọ̀kan nínú àwọn òkú mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀ wàlíyọ́bìnrin àásìrì ni àti kọ́dàrì ni tí a bá ti yẹrantí ń bi ọ̀kan tí gbàgbọ́ wa ò dọ́gba ń bi ọ̀kan a lè pass ń bi yòókù tí ó wà nípò pé if you fail one you fail all tí a bá ti fọwọ́ bólẹ̀ tó gba òdo níbi ọ̀kan náà òkú gbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà kò lè rúlà níbi àwọn yòókù torí pé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba adẹ́dàá á nígbàgbọ́ nù rẹ̀ àwọn màláíkà tó rán sí wa ọlọ́run ọba ló ní alukur'ani ọ̀rọ̀ rẹ̀ tó jáde látọ̀dọ̀ rẹ̀ ni tó jẹ́ pé ara záàtú ọlọ́run àti sífà ọlọ́run náà ní alukur'ani lóbi ní alukur'ani o kì í ṣe ẹ̀dá kan lọ́tọ̀ kódà tá a rí nù àwọn àfa àti wọn jọ yàkùn tí ebi ṣe ẹ̀dá kan lọ́tọ̀ ni pé tó bá jẹ́ pé ẹ̀dá kan lọ́tọ̀ ni alukur'ani bá jẹ́ ni gbólóhùn tí ń bẹ nù alukur'ani níbi àwọn gbólóhùn kún fàyàkùn tọ́lọ́ ní tabá gbèrò pa fẹ́ dà nǹkan á kà sọ fún nǹkan ni pé kún mọ̀ọ́jẹ́ nǹkan nǹkan yóò sì mọ̀ọ́jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní la àktájú kálímàtà kún ilà kálímàtì àhàr kálímà kún tọ́lọ́wọ́n mọ́ fi sọ pé kí nǹkan mọ̀ọ́jẹ́ bẹ́ẹ̀ òun gbọ́n bá tún ní bùkátà sí gbólóhùn kan tọ́lọ́wọ́n bó wù tí ó fi dá kálímà kún ara ń jùmọ̀ pé alukur'an yìí ṣẹ̀dá gẹ́gẹ́ bí mọ́kìfù imam ahmad àti gbogbo àwọn afa àtọ́jẹ́ onísùnà àti àwọn àhímà al àtàwọn afa àyókù náà láwọn tí ìròyìn wọn dọ́gba allahu akbar jazakumullahu khairan naam eléyìí ló jẹ́ ká wo alukur'an tábà wà àwùjọ wa ní àwa tí a ní alukur'an ní a dúró tì tí wọ́n ń pè wá ní alalukur'an à ń kọ́ mọ́ tí wàá hàn nínú ìṣe àti nínú ìbálò alukur'an náà gan pé sígbàgbọ́ tọ̀pọ̀lọpọ̀ náà dúró tọ́ yanrantí pẹ̀lú alukur'an àwa tá a jẹ́ mùsùlùmí tá a kùn lá kákẹ́kọ̀ọ́ alukur'an ń júwe fún wa pé sáà nígbàgbọ́ nu tí àyíṣà mọ́ bàbá rẹ̀ bó ṣe tó láàfi kà á sí bọ́mọ bá ń lọ sílé kí ọmọ ọkà kọ̀mọ́ ọkà yóò lásìkò tá a yọ kó mbẹ́ alukuraani tó pé náà làwọn kan lu ayé wọn sí tí wọ́n fi ń kọ́ lọ́dọ̀ ànábì tó fi dọ́dọ̀ wa àwọn yìí sọ alukuraani títí wọ́n há sórí wọn wọ́n sọ títí wọ́n kọ́ wọ́n ń kíìpù pépà rẹ̀ ló fi jẹ́ pé kéèyàn sọ pé èèyàn lọ kọ hadith àwọn èèyàn náà lọ kọ alukuraani tó fi dọ́dọ̀ àwọn tó kọ hadith tó kọ hadith jọ náà ló kọ alukuraani jọ ló jẹ́ pé téèyàn bá ti níyè méjì nípa hadith báyìí ó túmọ̀ pé ó padà ta lu náà kọ́lọ̀ ńkọ́là ọkọ́là èmi náà níbi irú ròrí bẹ́ẹ̀ ló fi pàtàkì pé kájọ wò pé báwo la tún gbàgbọ́ wa ṣe nípa alukur'an ó wá pé alukur'an yìí irú gbàgbọ́ ló yẹ ká ní sí i torí pọ̀pọ̀lọpọ̀ ń wò tó bá ń ka fẹ́ lómi náà alukur'an pé náà lọ sọ báyìí so sì pọ́síbù à ń túmọ̀ pé ìgbàgbọ́ rẹ̀ sì kù díẹ̀ kàtó àbíká ó kù tọ́pọ̀ á wà padà sínú alukur'an yẹn gangan tá a bá àyà ẹlẹ́ẹ̀kejì nínú súra al-Baqara ọlọ́run júwe balùkùránì yìí ṣe jẹ́ àti gbígbàgbọ́ wa ṣe gbọ́dọ̀ rí mbẹ̀ àtirú àwọn èèyàn wo ni ó ní irúgbàgbọ́ yìí ń pa alukọ̀hán. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam allah subhanahu wa ta'ala dhalikal kitab la fi hudan lil muttaqin mo ta fẹ́ ló ń bẹ̀ náà nù. ọlọ́run ní alukur'ani tẹ́ ẹ rí yìí o kò sí tàbí ṣùgbọ́n nípa pé èmi ọlọ́run ni mo sọ kalẹ̀ nítumọ̀ pé nínú gbàgbọ́ wa ní ọlọ́run ni pé á gbà pé ọlọ́run ọba ni olùsọ alukur'ani kalẹ̀ àwọn wo ló fi rán ó fi rán àwọn màláìka láfi ní al-imanu billah wa màláìkatihi ọlọ́run agbàkọ́lọ́run ní àwọn màláìka ó sì ní àwọn sẹ̀fíìrù láàrin wọn àwọn tí wọ́n ránṣẹ́ sáwọn ànábì ọlọ́run àwọn tí ń fún tíra pé ẹ lọ gbé tíà fún wọn. wọ̀kútùbì yìí ọlọ́run láwọn tí àtọ́pọ̀ tọ́sọ̀ kalẹ̀ látẹ̀rí títí tẹ dórí tíra àkẹyìn jẹ́ tíra alákòótán fún gbogbo tí àtó ti ṣáájú rẹ̀. tíra yẹn o la rayba fi kò sí iyèméjì ń bẹ́ẹ̀ ipe àbọ́lọ̀n ló ní àbọ́lọ̀n kò ní sọ̀rọ̀ ọ̀nù rẹ̀ sáwọn kẹ́ ọmọ ọjọ́ òdòdó àbáwọn kẹ́ ọmọ ọjẹ́ rọ́ ṣé nǹkan kan bẹ ta lè púrúfù náà lọ́kọ́ ní pé kò yẹ kó rí báyìí àbí bí wọ́n ṣe tó kò rí bẹ́ẹ̀ àbí wọ́n sìn kọ ṣé ń bẹ́ nù rẹ̀ ọlọ́run bá ní kò sí hudan lil muttaqin ìmọ̀nà ní fún gbogbo olùpáyà ọlọ́run ọlọ́run kó fà náà sínú àwọn olùpáyà rẹ̀ wọ́n wá nítumọ̀ rẹ̀ náà ni pé alukurani yóò mubarrahu min wasomati al-aibi alukurani bọ́kò nu gbogbo ohun tá a lè pè ní blemishes àwọn àbùkù kan ẹ̀hún ò tó dáadáa sẹ́ńtẹ́ǹsì yóò jókòó ẹ bó ṣe ọ̀rọ̀ yóò yẹ kọ́ wà láàrin yìí tọ́pìkì rẹ̀ yóò bá mu kò sí fún alukurani. bákan náà kò sí tàbí ṣùgbọ́n pé ọlọ́run ọba adéda lọ́sọ̀ kalẹ̀ min kawnihi min indillah pé látọ̀dọ̀ ọlọ́run ọba ni. bákan náà kò sí tàbí ṣùgbọ́n káwọn pé ìtọ́sọ́nà ìmọ̀nà alukurani bẹ́ẹ̀ bá fẹ́ fìyàn mọ̀nà pé òun là á tì síwájú bí wọn náà bá fẹ́ mọ̀nà òun là á kọ́ tá a kà lórí àlámọ̀rí wa eléyìí láyà àkọ́kọ́ tí ń júwe irúgbàgbọ́ tá a bọ̀dọ̀ ní sálù kùránì pé kọ́kọ́ jókòó kọ́ wá wò pé bó o ṣe ń wò tẹ́lẹ̀ pé ṣé ohun tí kùránì sọ ń bí sódodo sí ni ìjẹ́ mùsùlùmí rẹ̀ máa fura síra àwọn ọmọ rẹ̀ àti wọn náà bàbàrà kùránì tó nípa kíkẹ́kọ̀ọ́ rẹ̀ nípa gbígbọ́ rẹ̀ nípa gbígbọ́tùmọ̀ rẹ̀ nípa lílo àwọn òfin tí ń bẹ́nu rẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ pé ńgbà tẹ́ẹ̀ ti lo ìlànà tí ń bẹ́nu rẹ̀ yìí pé ẹ̀ sínú olùpáyọ̀ ọlọ́run ẹ̀ sì ti ń sọnù ni tùgbà tó gbogbo níta bá fẹ́ sínú ètò àlámọ̀rí ayé yín sílérí alukóran náà lẹ́gbẹ́ ilé e alákọ̀ọ́kọ́ lélẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì Allah subhanahu wa ta'ala fún wa kìtáàbùn o ní tíra kínní tíra oníbùkún alálùbáríkà tọ́jẹ́ pé ẹni tí bá ń ka àlùbáríkà ọmọdé nù gbèsè ayé rẹ̀ ajẹ́pápá ń wá àlùbáríkà káàkiri nínú gbèsè ayé wa ìsẹ̀mí wa lórí àwọn ọmọ wa lórí kátàkárà wa lórí gbogbo àdáwọlé wa ajẹ́pẹ́ kí láàdùn nímọ́ táàmù ọkà ní kíkà àtàhún táàmù ọkà ní kíkà àti tẹ̀lé lánàá rẹ̀ òun náà ní táwọn ọkọ̀ wọlé àlùbáríkà ọlọ́run mubarakun ọwọ́ ẹni ṣùgbọ́n tá a tó torí ẹ̀ sọ kalẹ̀ náà tó níbi tó ti rà lùbáríkà yẹn ni pé liyadabbaru ayatihi láti pé kọ́ ọmọ ronú nípa àwọn àyà rẹ̀ mọ stọ́dì rẹ̀ nítumọ̀ rẹ̀ àtàdábòrò rẹ̀ yẹn pé kó lè mọ stọ́dì rẹ̀ pé ohun tó tọ́ka yìí ohun tó tọ́ka ń bì tálùkọ́ àti tọ́ka ń àwọn ẹ̀ka tẹ̀lé. ìstọ́dì alukur'an tọ́lọ̀ ní ká ronú pa rẹ̀ torí pé ló fi fún wa ní ọpọlọ yóò sì bí wa nípa àlàkà ìtọ́lọ̀ ń fún wa níbo là ń lò ó sí wọ́n náà mú àwọn abití wọ́n ń lò làákà ìtìẹ́ sí alukurani ọ̀láyè nínú ọpọlọ tiẹ̀ àwọn àmì ọlọ́run ti bẹ́ẹ̀ náà alukurani kọ́ láyè pé ọ̀tẹ̀ wa ronú pa alukurani bẹ́ẹ̀ lómi ti jí lé ní àbíkẹ́ tẹ́lẹ̀ ọ̀mọ̀dọ́ni ti bẹ̀rẹ̀ ǹjọ́ tiẹ̀ wá wò ó pé kurani tí wọ́n ń wú ibọ̀ bá mọ̀ ọ́ náà tẹ́lẹ̀ pé báwo mo sì lè mékè tèmi ní o tiẹ̀ fi lè mọ̀ ọ́ ọlọ́run ní aṣọ kalẹ̀ ń tá a tó pọ́pọ̀ sàtọ́ yẹn kọ́ níbi yàdẹ́bẹ̀rú àyàtì kẹ́ ẹ lè máa ronú kẹ́ ẹ lè máa sọ́dí àwọn àmì táwọn ọlọ́run bá ní kí ọmọ sọ̀kalẹ̀ nínú alukur'an yálà àwọn tá a fojú rí àbáwọn tá a fojú rí ọlọ́run júwe bó ṣe dáyé fún wa bó ṣe dáwọ̀ náà ohun tí ó padà gbẹ̀yìn wa ohun tí ó ṣe wà àti ohun tá a ṣe. wallahu khalaqakum wa ma ta'malun gbogbo eléyàá mọ̀ ronú nípa rẹ̀ nínú alukur'an láti rí ọlọ́run bá ní bákan náà waliyatadhakkara ulul albab àti láti mọ jẹ́ káwọn tó bá nílà ká ìkún lè mọ rántí pé ọlọ́run bàkan lọ́sẹ̀ dá wọn kí wọn ó lè túmọ̀ fíṣẹ̀ rántí fún wọn. tàbá wòye sọ́pọ̀lọpọ̀ tá a jẹ́ mùsùlùmí àbáwá tá a jẹ́ mùsùlùmí náà tó bá jẹ́ pé ọkọ̀ ọlọ́ba ń bẹ tí ń ṣiṣẹ́ lára wa ọlọ́run ẹjẹ́ àjọ pẹ̀yìn náà kájọ wòye sálùkùránì ṣé ìwé tó yẹ ká kọ̀ fáwọn kan ni pé káwọ́ pé àní tẹ̀lé lánàá rẹ̀ àwọn àtàjẹ́ mùsùlùmí náà à ń pera wa náà ẹjẹ́ àjọ wu alukuran dáadáa ẹjẹ́ àjọ gbé kalẹ̀ ká kà á káwọ́ ohun tí ń jáde ńbẹ̀ torí pé alukuran jẹ́ alákòótán fún gbogbo ìwé tó ṣáájú rẹ̀ ni ìwé tó lọ ń fa nẹ́bí wa Ìsá ó ti kó o sínú èyí tó fa nẹ́bí wa Musa ló fi jẹ́ pé ànábì ìkẹyìn tánàbì Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ láti lè wá jẹ́ olùparí iṣẹ́ àwọn tó kù ni àwọn ohun tí wọn ò mú wá tẹ̀dá níbù káàtà sínú ìgbésí ayé ọlọ́run ní kànẹ́bí ọwọ́ àfi lọ́lẹ̀ àwọn tí wọ́n ti ṣe lọ sẹ́wọ́n kọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ kánẹ́bí ọwọ́ àṣàlàyé ló fi jẹ́ pé àtàwátà jẹ́ mùsùlùmí alukurani yìí tó bá jẹ́ pé lóòótọ́ là ń jọ́jọ̀ gbọ́n nù pò yóò ta lè gbà nínú ẹ̀kọ́ ọ̀mọ̀ ìmọ̀ yìí ò tí ì pé o nígbà tá a bá ti jọ rorí nípa alukurahan ká wòye sáwọn ọ̀rọ̀ rẹ̀ ká fi kún gbèsè ayé wa káwa ní ọbẹ̀ náà ní ìmọ̀nà. eléyìí láyà ẹlẹ́ẹ̀kejì ayà ẹlẹ́ẹ̀kẹta Allahu subhanahu wa ta'ala ọba adẹ́dà ọba tó fẹ́ràn wa tí ó sì fẹ́ ká sọnù ọlọ́run sọ fún wa pé inna aadhal qur'an ọlọ́run ẹ̀rí qur'an yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí yahadi lillati iya akwam ọlọ́run ọba ní yóò mọ fi yàn mọ̀nà lọ bí nǹkan tó dúró déédéé tọ́tọ́ kò ní jẹ́ yóò ṣìnṣìn lábẹ́ àyàtà àkàkí yóò mọ fi yàn mọ̀nà lọ bí tọ́tọ́ ó túmọ̀ pé gbogbo ohun tálùkọ́ àrùn bá júwèé pé báyìí lórí báyìí ni ẹ ṣe bẹ́ẹ̀ yẹn bá ṣe ohun tó ń bá ṣe lọ́nà ẹ̀mí ìtọ́ yapa rẹ̀ kò ní jẹ́ nǹkan tó ṣe déédéé àwọn nǹkan tálùkọ́ àrùn júwèé ẹja wo bọ́lọ̀ ń ṣẹ̀dá ọmọ èdè èèyàn pé a ṣẹ̀dá yín látara àtọ̀ kọ́ yàtọ̀ sínú àwọn tí ń padà ń dé tí wọ́n ń ṣàlàyé wọn ò sì rí kankan kẹ́kọ̀ọ́ wọn ní bẹ́sìsì ìpìlẹ̀ ìmọ̀ wọn nípa bá a ti ṣẹ̀dẹ̀ yẹn bí ọjọ́ pé náà Al-Qur'an tá a bá débi àlàyé níwájú á rí àwọn tí wọ́n ń jẹ́rìí gbèrú rẹ̀ láwọn tí èsì mùsùlùmí ìpè ẹ̀kọ́ wà lẹ́jẹ̀ ní àtọ̀ fún iye ọjọ́ báyìí ẹ wà lẹ́jẹ̀ ní iye ọjọ́ báyìí ẹ wà ní bá a ṣe ẹran ní iye báyìí á wá sẹ̀ fẹ́ egun sí tàbá fẹ́ egun sí i dìgbà báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ kódà ta ni ó ru oyún báwo lóyún ó ṣe obìnrin tó bá lóyún kí làwọn tí ọmọ ọsẹlẹ̀ ẹnìkan ọ̀ṣáájú ṣàlàyé bí ọ̀jẹ̀ pálukọ̀rọ̀ hàn ló fi jẹ́ kí gbogbo definition táwọn yẹn bá fún àwọn nǹkan ní àwọn ọmọ tó bá ti yàtọ̀ sí pálukọ̀rọ̀ mú wá yóò mọ̀ gbélẹ̀ ni torí pé inna azal qur'ani yahadi lilati iya aqwa tọ́ba ni tí qur'an bá ní nǹkan báyìí báyìí ni definition rẹ̀ àlàyé pé nǹkan báyìí ní ń jẹ́ báyìí tẹ́nìkan bá sọ nǹkan mi tó yàtọ̀ sí a kò padà fún torí pé alukuran láàmú fi chẹ́ẹ̀kì gbogbo ọpọlọ ẹ̀dá yòókù pé báyọ̀ ọpọlọ rẹ̀ ṣe déédéé àbí ò ṣe déédéé kò sọpọlọ ẹnìkan tá a fi chẹ́ẹ̀kì alukuran pé sóhun tí kuran wí correct àbí correct lẹ́yìn rẹ̀ lọ́wọ́ ni wa yubasiru al-mu'minin ladina ya'maluna saliha alukuran máa fún gbogbo olùgbàgbọ́ òdodo yóò máa fún àwọn olùgbàgbọ́ òdodo nírò àwọn tó máa ń ọlọ́run kó jẹ́ káàlì jẹ́nà kọjá tẹnì kọ̀ọ̀kan wa ni pé lẹ́yìn àwọn ohun tá a kà tí alukurani jẹun tí ọmọ tọ́ wa sọ́nà tó dúró tọ́ yóò tọmọ jẹ́ afúnni nírò yóò mọ jẹ́ glad tidings fún gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí sì ń ṣiṣẹ́ dáadáa. báwo àlùjẹ́nà a sì àrẹ̀sẹ̀ tó tóbi mbẹ̀. ilé ìlẹ́lẹ̀ kẹta látàtijọ́ wa làwọn èèyàn ti ń wò pé ó sì lè jẹ́ pé wéyìí ẹ pé gbogbo nǹkan ló kó sínú ó sì jẹ́ kẹ́ mọ bàbàrà alukurani yìí báyìí pé alukurani yìí o àwọn ò ní gbàgbọ́ nù rẹ̀ àbí díẹ̀ la gbàgbọ́ ń bẹ̀ pé anabi ló kọ́ fúnra rẹ̀ ẹ̀ ọkẹ́ gba ọ̀rọ̀ àwọn ọ̀kẹ́ tó ti kójọ tẹ́lẹ̀ ló kójọ fúnra rẹ̀ látàtijọ́ nírú eléyìí ti ń bẹ nù lórí àwọn èèyàn tó yẹ pé lẹ́yìn náà kò sì lè tán torí pé tí ayé lágbègbè ọlọ́run ti dáyé àwọn olóríire olóríire ń bẹ ọlọ́run àwa náà mọ́yọ̀ wá kó ń bẹ kó fi wá sínú wọn. àwọn tó sì já wọn tí òjò lóríire àwọn náà ń bẹ látàrí báyìí ló fi jẹ́ pé àwọn tàhàdìyà ti wáyé fáwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ nípa alukur'an ipe ìwé wo tiẹ̀ ní kí ni bẹ́nu rẹ̀ tó fi yàtọ̀ síwé yòókù à ọlọ́run ní ọ̀dà kákọ́ gbé e láti bí ìfún yín nígbà tá a júwe pé aṣọ tí àkàlẹ̀ adá yín ẹ̀yìn tẹ̀ nígbàgbọ́ nu ilé ẹ jẹ́ kọ́kọ́ da yín padà síbi ìwé tọ́jẹ́ pé ni ó júwe bó ṣe kẹ́ sin lọ́run bó ṣe kẹ́ nígbàgbọ́ nu ọlọ́run bó ṣe kẹ́ báwọn òjíṣẹ́ lò kẹ́ kẹ́ lo ayé yín kí n júwe rẹ̀ fún yín tẹ̀ ẹ̀ bá gbà gbàtọ́ lọ́run bá ń sọ̀rọ̀ bó ṣe dá wa ọwá ní ọ̀dà o àwọn tahadiyat yìí wá wá nípele mẹ́ta tahadiyat àwọn àwọn challenges sọlọ́n fún wọn pé tẹ́ bá nírọ́ ni ọyọ ẹ̀sẹ̀ báyìí tẹ́ bá nírọ́ ni ẹ̀sẹ̀ báyìí tẹ́ bá nírọ́ ni ẹ̀sẹ̀ báyìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ Allah subhanahu wa ta'ala sọ ó sì ta ó sì tahadi fún wọn ó sọ fún wọn pé ọyá tó bá jẹ́ pé lóòótọ́ mi ṣe ìwé mi tó dàbí rẹ̀ ṣe ìwé tó kó ìwé àwọn ànẹ́bí ọlọ́run tó ṣáájú tó kó o sínú ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà fẹ́ ṣerú rẹ̀ torí pé mùjísà tó ga jù tọ́lọ́ ń fà nẹ́bí òun náà ní alukurahan. وإن نعم Allah subhanahu wa ta'ala wá ní alákọ̀ọ́kọ́ nù ohun tá a kọ́ fẹ́ bá yín sọ ẹ̀yin tẹ̀ ń fọpọlọ yín takò alukur'an tẹ̀ ń wòye pé ẹ ó sì lè rí bẹ́ẹ̀ ọlọ́ni ah, tẹ̀yìn ẹ bá wò pé ẹ gbọ́n torí àìnígbàgbọ́nù alukur'an yìí ni ò jẹ́ nígbàgbọ́nù anabi sallallahu alayhi wa sallam ni ò jẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó sọ alukurani kalẹ̀ ni ò jẹ́ nígbàgbọ́ nínú àwọn màláíkà àfìgbà tí bùkátà bá dé sí nìkẹ́lẹ́ mọ́ pariwo ẹni tó jẹ́ mùsùlùmí mi bẹ ti ń ṣe bọ́ sọ́lọ́run ti ń pe màláíkà ẹni tí ò jẹ́ mùsùlùmí mi náà ń bẹ tó jẹ́ pé tiẹ̀ tẹ́lẹ̀ náà máa bá dà kúfúrú zambu pé only Michael Michael ní ń pè àbí Gabriel ní ń pè bí ṣe ń bẹ́nu mùsùlùmí tí wọ́n sọ pé yá jábúrà yá hílù ń bẹ́nu mùsùlùmí tí wọ́n sọ pé àkọ́kọ́ ni pé tó bá jẹ́ pé ẹ̀yin náà wò pé gbọ́ kùránì yìí sì jẹ́rọ ọlọ́run ni ẹ mú súrà kan tọ́jẹ́rú rẹ̀ wá ẹ mú ẹ má rò kùránì ẹ múrú rẹ̀ wá irú àlùkùránì gẹ́gẹ́ odidi ẹ mú wá kakọ́ gbé e fún yín láti láńlá ló fi jẹ́ pé àyà wa inú sọ́tò ìsirà àyà eighty eight méjìdínní àádọ́rùn-ún Allah subhanahu wa ta'ala ni la ijtama'atil hinsu wal jinn ala an yatu bi misli hadhal qur'an wala yatu bi mislihi walaw kana la yatuna bi mislihi walaw kana ba'duhum li ba'd zahira Ọlọ́run bá ní tí gbogbo èèyàn bá kójọ àtàwọn àlìjànú sẹmọ kí n bẹ nínú èèyàn tó yẹ pé àlìjànú ní ń gbé mọ tiẹ̀ fún tó yẹ pé ń tá àlìjànú yóò gbégbé kúgbé fún Ọlọ́run àti ìmọ̀ àtọ́wọ́ àlìjànú nímọ̀ jù yín lọ ẹ̀yin èèyàn àtàlìjànú ẹ̀ tó ń bá jọ kójọ papọ̀ tó ń bá láwọn fẹ́ múrú àlùkùránì wá tápá kan wọ́n rin apá kan lọ́wọ́ ọlọ́run ní ẹ̀ lè rí imú wá ṣùgbọ́n tọ́yọ̀ kẹ́bàtì ẹ̀hó kan lè rí imú wá ẹ̀ múrú ẹ̀ wá. eléyìí fi hàn pé wọ́n mùsùlùmí tún gbàgbọ́ rẹ̀ sí nípa alukurahan torí pé àìtẹ̀lófin alukurahan pé báyìí lọ́lọ́run ní o ṣe tó o ṣe bẹ́ẹ̀ yẹn náà ń túmọ̀ pé ọ̀gbà lódodo ẹ̀sẹ̀ tí ń bẹ́ ń bi pé tọ́ ṣe bó ṣe bá ṣe ní o ṣe o ohun tó ò òní jésù ọ̀darí rẹ̀ ọlọ́run ní tí àlùjànnú àti èèyàn bá kójọ tí wọ́n rẹ̀ ọlọ́run ò lè rí mú wa sẹ̀wọ̀n kọ́ yẹ ká wò láti jọ́ tọ́lọ́run ti sọ̀rọ̀ yìí tálùkù àti sọ̀kalẹ̀ káwá pé káwọn kan ti wá kójọ kó wọn ṣe kọ́nfẹ́rẹ́nsì gbogbo ayé wàá fẹ́ kọrú ẹ̀ ilé yẹn gẹ́ tún júwe pé kùránì sọ̀rọ̀ ọ̀rọ̀ kùránì ti ń túfọ̀ orí ibú àbí láàbì fún lójú ayé rẹ̀ pé ọ̀wọ̀ náà ó kú lérí kèfèrí ni tí ọ̀ wá wò ó pé ẹ ìbálòǹsọ bẹ́ẹ̀ mo sì fẹ́ púrùfù àlùkùránì rọ́ǹgì kọ́tì ẹ̀ wá dọ́gbọ́n kó ń gbà síláàmù ní síéṣíé ara pé wọ́n tà mọ́tò kẹ́lìmọ́ tó rọ̀ bí ka sídi kan wọ́n á dilẹ̀ láàbù bá dilẹ̀ kẹ́lìmọ́. wọ́n sẹ̀mí wọn ni alẹ́. n ò rálù kúránì mú wa alákọ̀ọ́kọ́ ni ọlọ́ni ọ̀dà kátùmbà yín di ikù yín ọ̀bá gbé e léyìí ọlọ́ni ọ̀dà ẹ̀mú súrà mẹ́wàá wá súrà mẹ́wàá sọ pé súrà ti mẹ́nà kúránì àwọn láwọn chapters one hundred and fourteen ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlá ọlọ́wà ni ọ̀dà kí kí mo gùn yín ní ọgọ́rùn-ún kan àti mẹ́rin yálà àwọn tó jẹ́ àwọn súrà tó jẹ́ tùwálì àwọn súrà tó gùn ni àbáwọn kò sọ̀rọ̀ àwọn súrà tó kúrú ní yáyà wọn ni ẹ mú súrà mẹ́wàá wá tẹ̀ bá lè mú ibi àlùkùránì wá mo gùn yín ní one oh four ẹ mọ́ dara yín láàmú ẹ sábà mẹ́wàá wá. bóyá bí yín náà àtẹ́yìn náà kúlú wọlọ wọlọ àṣírí lèhílàfì súrà tó kúrẹ́ẹ̀sì gbogbo àwọn súrà tó bá kú bí irú àwọn bẹ́ẹ̀ ẹ sábà mẹ́wàá wá pé àwa náà mú súrà mẹ́wàá wá ló fi jẹ́ kí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé am yaquluna iftara'u tí wọ́n ń sọ pé irọ́ ni alukur'ani àbí àwọn tó ń la àmọ́lẹ̀ pé irọ́ ni ń bẹ táwọn ò tiẹ̀ wulẹ̀ bá yín sẹ̀sìn Islam wọn ò nígbàgbọ́ nínú ìwé yẹn àwọn kan ń bẹ táwọn náà ń bá yín Islam wọn ò nígbàgbọ́ nínú rẹ̀ wọn ò lófin rẹ̀ wọ́n gbà díẹ̀ ni wọn ò tẹ́yẹ́yẹ́ wọ́n fẹ́ kúl fàtù bí àṣírí súwárì mithlihi ọlọ́ni sọ fún ọ pé kí wọ́n mú súrà mẹ́wàá irú súrà alukurani wa muftariyati pẹ́kọ̀ àwọn yóò jẹ́rọ pé ebi rọ́lẹ̀ òun náà ń pàjá ní ọkọ́rọ́ mẹ́wàá jọ sọ pé láyé lẹ́nu kí wọ́n parọ́ ní òkú wọn náà bá pé ah lóòótọ́ ni kí nìkan tọ́ba ni ah ọ̀rọ̀ ní orí bẹ́ẹ̀ yọkùnrin síbi wọn náà ti sọ fàbú jẹ́. ìmúlẹ̀ sọ fèmí nìyẹn nígbà tó kakọ́jọ fọ́ parọ́ fúnra wọn ọlọ́run bá ní rọ́lẹ̀ alukurani àwọn àmọ̀ pé kéèsì rọ́ èmi tí sọ òdodo lọ́rọ̀ alukurani ànábì tó mú wá olódodo ni sẹ́yìn bá wá nírọ́ ni ọ̀dà ẹ̀yin náà múrú rọ́ rẹ̀ wá ẹ mú súrà mẹ́wàá tó ní ọjọ́rọ́ ẹ mú wá wádìí ó manistatọ́ tó mi ń dùn nílà gbogbo ẹni tẹ́ bá mọ̀ pé ẹ lè ké sí lẹ́yìn ọlọ́run ẹ ké sí wọn nkuntun sọ́ọ̀dì kìí tọ́ba yẹ kẹ́ bá jóló dodo wọn ò túrẹ́lẹ̀ iná ẹ̀ sí ọlọ́run tọ́ba rí bẹ́ẹ̀ ó tún kù ká tún rìlífù yín kọjẹ́ pé ká tún di ikù fún yín pé báyẹ̀ ń wo pé ah eléyìí ti pọ̀ jù Allah subhanahu wa ta'ala bá tọ́ ni tọ́ tọ́ bá rí bẹ́ẹ̀ ẹ mú súra ẹ̀yọ̀ kan péré wá kílẹ̀ yẹn láyà tá a fa kà fún wa lẹ́ẹ̀kan ọlọ́run ni wa in kuntum fi raybi mimma nazzalna ala abidina fatu bi suratin min mislihi wad'u su'ada'akum min dunillahi in kuntum sadiqin. ọ̀dà ẹ mú súra ẹ̀yọ̀ kan wá ọlọ́run tún bù wọn fún wọn ní one hundred and thirteen suwar sura one hundred and thirteen mo tún dín kù ẹ mú ẹyọ kan péré ẹ mú wá ìwọ mùsùlùmí tó o tí nígbàgbọ́ náà alukóhánì tó yẹ pé o sì ń tún ṣe kálà kìlọ̀ àbí wọ́n tọ̀ ọ̀bá wa jẹ́ mùsùlùmí jájọ iye alukóhánì yìí wò ẹ̀sìn yóò tó lè mọ́ sí. ṣéwé kan lásán ni àbí wéè ìwé àánú ìwé ìmọ̀nà ìwé tí kọ́ ni bá ṣe gbé bá ṣe rù ú tá a fi rù ú là tó ti pínwọ̀ rẹ fún ọ kó o tó dáyé ah látàrí báyìí ọlọ́run ní tọ́ba rí bẹ́ẹ̀ sọ fún ọ kó mú súra ẹ̀yọ̀ kan wá eléyìí ní suratul baqara kó o kí sáwọn tọ́ba tún wù wọ́n náà tẹ́ ẹ bá ń pè rọ́lá al-Qur'an wọn ò rí wọn náà ṣe ṣùgbọ́n awárà àwọn kẹtàn tiẹ̀ tàbí ọbí wọn ṣe kitikiti ṣùgbọ́n ìparun ló ṣẹlẹ̀ sí wọn ká mú bí èèyàn kan wá nínú wọn a lè dákọ bí ẹni ẹlẹ́ẹ̀kejì torí àkókò wa àwa rẹ̀ nìkan nínú wọn wọ́n ń pè ní ibùnú kanda àpé kanda náà tẹ́lẹ̀ kìí ṣe ń tọ́da ọmọ kanda táwa fẹ́ bá a tu sí yorùbá òun wá ní òun náà fẹ́ kọ alukurahan òun náà fẹ́ họ́tọ̀ òun tí ó dàbí alukurahan kọ́ kàkẹ́ great philosopher hmm. ìyẹn yẹ yẹ anabi sallallahu alayhi wa sallam philosopher báwo ipò ònùbó wà ju gbogbo rọ̀lẹ́rọ̀lẹ́ ẹ̀pọ̀ yẹn lọ síbí wọn náà ọ̀kan tó gba prof emeritus ní abikini kan great philosopher ìmọ̀ rẹ̀ ní ojú ibi tọ́mọ síbí wọn náà ọ̀kan Plato àti eh, Aristotle ṣé ọ̀rọ̀ wọn jọra wọn ni ọ̀kan wọn tọrọ dú ọ̀rọ̀ kan eh, Alfarabi ọ̀kan pé kò rí bẹ́ẹ̀ tíọ́rì eléyìí lélẹ́yìí tani ọ̀ wà á takọ̀ ọ̀rọ̀ tànẹ́bì tí ò rí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé kọ́ wá pàǹdẹ́bì great philosopher báwo ká dáa dúró pé nabiyullah rasulullah muhammad sallallahu alayhi wa sallam. naam ibùnú kanda wa tilẹ̀kùn wọ́n rí ó ní òun náà fẹ́ kọrú alukur'an ṣebí muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ayé àtọwọ́n alukur'an sọ pé ní kí n lè mú alukur'an wá ìwé kan jẹ́ ìwé mọ̀ òun náà wájú kó lóun mú alukur'an wá gbé kur'an kó wọ́n ti kọ́kọ́ rìfíù rẹ̀ kó wọ́n chẹ́kì ẹ̀ wò pé irú tó ń fẹ́ kọ kó wọn kọ́pì rẹ̀ sàpé o tẹ́ wàá fẹ́ kọ́rú lẹ́tà kẹ́ ọ́sà ká pé báyìí wọn báyìí wọn gbé kalẹ̀ òun náà wàá wàá sin alukur'an nígbà tí ó sin alukur'an òun tó kọ́kọ́ síra tó sin òun náà suratul maida ayé alákọ̀ọ́kọ́ alukur'an tó yẹ pé àfàyíká ìwọ náà tó jẹ́ mùsùlùmí ìwọ tó jẹ́ mùsùlùmí mọ̀ ká tó bá mọ̀ ti lárúbáwá àwọn transliteration ń bẹ tí wọ́n ra gbá àwọn òtúmọ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀kàn ní ìdìgbò ọba káà tó fi ojú àwọn tó gbọ́ lárúbáwá fi béèrè àlékún ìtumọ̀ gbàtọ́ bá yìí ṣe lónìí ṣe lọ́la ń jọra wọn bọ̀ nìyẹn torí pé ha àìmọ̀lùkùránì ká ó kù tó pọ̀ fún mùsùlùmí tí ó bá mọ̀lùkùránì ká ó kù tó pọ̀ torí mọ́ bí yẹn ti fẹ́ sí. ṣùgbọ́n alhamdulillah sọ́tù fatiha àyà alukùránì falak gbogbo àwọn sóra yẹn lọ́kọ́ àná ẹ̀ lọ́ba kúmọ̀ ṣùgbọ́n kò tí tó ibẹ̀ yìí náà ń tọ́ sẹlẹ̀mí ìdẹ́lẹ́bọn bí ọkùnrin ò tó ìjẹ́ mùsùlùmí díẹ̀ ìmọ̀ àlùkùránì ò tó ká kọ́ ọ dáadáa. ọwọ́ sí suratul maida ayé alákọ̀ọ́kọ́ níbi tí allah subhanahu wa ta'ala ti ń sọ pé ya ayu alladhina amanu awfu bil uqud uhillat lakum ba'imatul an'am illa ma yutla alaykum ghayra muhillis sayd wa antum hurum inna allah yaqumu ma yuridu. allah subhanahu wa ta'ala ní àpẹyìn olùgbàgbọ́ òdodo ẹ pé àwọn àlùkáwàní yín àwọn ìpinnu yín ẹ pé bákan náà èmi ọlọ́run mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín àwọn ẹran bahimatul an'am màálù akọ àtàbò àgbò akọ àtàbò ewúrẹ́ akọ àtàbò akọ àtàbò gẹ́gbó sì gbé wákò sàmánì yàtọ̀ àsùwájì nínú súra yẹn náà ní ọwọ́ wájú ọlọ́run la ṣe lẹ́tọ̀ọ́ fún yẹn mọ́ ṣùgbọ́n ilà máa yutla aleikum àfàwọn tá a ti kàpé ẹ mọ́jẹ kódà kọ́ jẹ́rùn ẹ̀rìn yẹn àwọn lè tọ́ kanra wọn pa èyí tí ọ̀bọ bẹ gbogbo àwọn tí ó ti kàpé orun máa ti aleikum lè tata ẹ̀hẹ̀n wàdàmù wàlà mọ̀lẹ́hìnzíìr so gbogbo àwọn eléyìí àfàwọn yẹn ẹ mọ́jẹ àwọn yẹn. ọ̀tọ̀ wa ni ghaira muhilli soid nígbà tó bá jẹ́ pé kéde pé sọ ìdẹ́dẹ́ di ẹ̀tọ́ nígbà tẹ wà nínú iṣẹ́ hajj pé wa antum hurumun tàbí tá a bá ti lọ sí iṣẹ́ hajj àìdẹ́dẹ́ ọlọ́wà iná lọ́wọ́ ya kó máa yòrè dù àwọn náà wà wù alukurani ẹja wẹ̀ ní tí wọ́n fẹ́ takò kurani nìyẹn o ló fi jẹ́ pé wọ́n náà tọ̀ jẹ́ mùsùlùmí àbí wọ́n mùsùlùmí náà tọ́ jẹ́ pé ìjẹ́ ìsìláàmù rẹ ìgbàgbọ́ rẹ ń pa alukurani kò jókòó jókòó kí wọ́n ní owó lí àdábàrú ayatihi àwọn ayé alukurani structure rẹ bí wọ́n bọ́lọ̀ ṣe sentence arrangement rẹ jókòó kó wòye sí ẹja wá sentence arrangement ẹni kọ́kọ́ wò ná ibnu kanda ọmọ kanda ọwọ́ ni fata ajab ọwọ́ yà lẹ́nu pé ah ó ní amúrún wà náhayú nínú àyà ẹ̀yọ̀ kan ṣoṣo àṣẹ wa ń bẹ̀ pé ẹ̀sìn báyìí ẹmọ sí náà tún wá nínú rẹ̀ nínú àyà ẹ̀yọ̀ kan ṣoṣo. wà náà dà wà stẹ́sìnà ìpèpè tún wá ń bẹ̀ ọtọ́ yọ àwọn míì lẹ̀ ni pé bó ṣe ó pè àwọn kan ọtọ́ ẹ̀sẹ̀mtì àwọn kan ó di mélòó ó di mẹ́rin ó ní wà báyìí yànà wà kọ́tàmà ọtọ́ fìfọ́sí wéwé inú ayẹyẹ ọ̀kan ọtọ́ á kúló sí ọ̀rọ̀ pé bó ṣe rí náà nìyẹn. báwo pé inú ọ̀rọ̀ ayẹyẹ ọ̀kan ó kó ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́fà sínú sàpé ẹyọ kan lọ́sẹ̀ rí o àwọn ọrú ẹ pọ̀ nù àlùkò aráyà aláwọ̀kọ́ tó kọ́ ká nìyẹn ah oríṣi gbóhùn ó ṣe ọwọ́ àwọ̀ pé bó ṣe wá gbé àlùkò aráyà wá wò pé kó wọn tiẹ̀ gbé àlùkò aráyà nìyẹn kó wọn tún gbé kó wọn tún wò ó gbé kalẹ̀ báyìí fasalati yadahu ọwọ́ rẹ̀ sì rọ ọwọ́ rẹ̀ paralyze lẹ́sẹ̀kẹsẹ̀ ọwọ́ rẹ̀ paralyze lẹ́sẹ̀kẹsẹ̀ ara wọn míì àrùwẹ́ndì bí wa àdáhàbí kódà àwọn ti yẹ pé àrùwẹ́ndì ni wọ́n ní ajá ti ń gbó nínú tíra wọn bàtí wọ́n ń ju àrùwẹ́ndì tó nínú fẹ́ múru alukurani wa ó lóun fẹ́ kọ tíra kan tí ó jẹ tíra tí ó tí ó kó alukurani dànù òun fẹ́ òun fẹ́ dìbọ́ǹkì alukurani òun fẹ́ rìfúùtì ẹ̀ ó pè ní àdámìgù ló kọ tí àtọ́hún fẹ́ kọ àfáà ní fàdà mọ́gà ọlọ́hù ọlọ́run bá ti kù ú náà dànù tí nkankan. ara pé báwo láti tún ìgbàgbọ́ wa sí pa alukur'an àwọn tó ti kọ́wọ́ fún kur'an ò jẹ́ nkan làkọ́kọ́ rí díẹ̀ díẹ̀ yìí. lẹ́yìn ẹ̀ àwárí nínú àwọn tí ò jẹ́ mùsùlùmí torí pé ká lè mọ̀ alukur'an gbogbo mọ̀ níbẹ̀ nù rẹ̀ tọ́ bá ń pè kí so Quran ni encyclopedia gbogbo knowledge pata gbogbo tí jẹ́ mọ̀tọ́ sànfàní àwọn tí ó sànfàní Quran ju rẹ̀ tí ẹ mọ́ débẹ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ báyìí ní ọgbẹ́ yìí tàbá wá bẹ̀rẹ̀ sí lélẹ̀ wọ́n wá júwe ìmọ̀ tí ò sí lálùkùránì fún wa nímọ̀ tí ń sànfàní fún yàn láyé àtàlùkìyàmà tó fi jẹ́ pé àlùkùránì yẹn láàfin ní ìtìmáàmù fún á pàtàkì rẹ̀ wọ́n tó kọ tí ò yé dáadáa ó tún kọ́ wọn tó tí lọmọ tó ti ẹka alukurani nínú ilé odidi ilé gbogbo bímọ bí ogún bí ọgbọ̀n kọ máa ṣe ọmọ alalukurani nínú àwọn ọmọ rẹ kó o sọ lè pè yẹn ní alalukurani ó túmọ̀ ó ti rẹ̀ kéde náà ṣe wàlímà kéde ṣe wàlímà kọ̀mọ̀ ẹ̀ wá lè àfi fáyà dára alinsinpama pọ́ọ̀fù ni ọjà alimu ń geology ya, geology àwọn tó máa nípa àwọn tí àwọn àlùmọ́nì ti ń bẹ́ nù lẹ̀ ó sì jẹ́ American ni wọ́n wá lọ sí conference kan tí wọ́n ṣe nílùú Kọ́hírà tí wọ́n táìtù rẹ̀ ní al-ijazu tibbi fil Qur'an wa sunna wọ́n pè ní medical miraculousness of the Qur'an and sunna ìjẹ́ ìmọ̀ àwọn àrísẹ́ ìmọ̀ nípa àmọ́ ìtọ́jú tọ́jẹ́ medical lines medical studies nínú Al-Qur'an àti sunna tí ò sí níbì kankan tí ò jẹ́ pé Qur'an mú níbì kan gbogbo ẹni yóò tó bá fẹ́ múrú ọ̀rọ̀ wá lórí ẹ̀ Qur'an ní ọkọ̀ jẹ́ pilẹ̀ rẹ̀ òun wọ́n sí conference yẹn lórí nìyẹn ẹ̀ta wá pè ní Alison Palmer ọwá ní a ah, ò ní innal Qur'ana al-Karim ó lè rí Qur'an alápọ̀nlé yìí ó ní bima yahtawihi min haqa'iq wa asrar ilmiyya látara àwọn tó kó sínú nínú àwọn facts àtàwọn àṣírí ìmọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tó jẹ́ pé ọpọlọ ò lè gbé ọpọlọ sọnù nípa arúmọ̀ yẹn bákan náà ìtọ́pọlọ bá tún lè gbé gan kò lè ṣàlàyé ẹ̀ tán ó ní wọ́n yájú an tafsir al ó ní a innama huwa kitabullah aw innama huwa kitabun ó ní dájúdájú Al-Qur'ani tíra kan ni o lil maadi ó wà fáwọn tó ti lọ wal hadir ó wà fáwọn tí ń bẹ nísìn wal-mustaqbal ó tún wà fọ́jọ́ ọ̀la ó tún mọ̀ pé kùránì yẹn ṣe ìwé pé ìwé àná tó ń jẹ́ wọ́n ń ká àyà fún wa mùsùlùmí náà tó báyọ̀ ọlọ́run wí onítàyé ànẹ́bì ni ni pé ìwé ọ̀rọ̀ ànẹ́lẹ̀ ń sọ ni asatirul awwalin ẹni tí ọ̀já wa ní ìwé àná ni tọ́ba náà mu ìwé òní ni ìwé ọ̀la ni kódà àwọn generation tí ń bọ̀ wá ìwé yìí wọ́n ní bùkátà sí o ọwọ́ ni fọwọ́ kìtáàbù ọwọ́ ni torí pé tíra ń tó wù bẹ́ẹ̀ ni pé fọwọ́ kìtáàbù alukur'an ó ní torí pé alukur'an yìí a ó tíra twenty century gan la àbámọ̀ pé alẹ́bí yẹnbàgì alal ulama yìí jẹ́ pé ọtọ́ fún gbogbo ẹni tí wọ́n ń pẹ́yà lónìí mọ̀ nínú fídì yóò nínú fídì of service an yazidu min ihtimami him bihi fil mustaqbal tẹ́kọ̀ òun lẹ́yìn kún ó dún ní mọ́ kún ó gbójú àwọn tó ń kọ́lé sínú òkúta alladhina jahbu sahara bilwad. ó ní gbogbo ohun tá ẹ lè pè ní mọ̀ tí ń sàǹfààní láyé gbogbo olùmọ̀ tó bá jọ gà ń bẹ kùránì wọn gbọdọ̀ mójútó ní fújọ́ tí wọn bá fẹ́ kí mú àwọn kódìmọ̀ tí ò ní sàǹfààní. àtúnrẹ́ lómìn náà wọ́n ń pè wọ́n ní ustaz doctor òun jẹ́ ustaz doctor masa johnson massa johnson òun ló jẹ́ head of department anatomy ní jamia tó lọ́wà ní philadelphia a rí i pé àti máa ọ̀rọ̀ ọlọ́run wá ọ̀rọ̀ ànábì àti ìbọ́sí àtúntì kó sínú ọ̀rọ̀ alukoran tó wọ́n kàn kọ́kọ́ mọ̀ wọ́n tó yẹ pé ọpọlọ ayé àbí ọkàwé ní òjò bàbàrà alukoran àbáwọ̀ owó òbí náà tó yẹ pé káwọn ọmọ ìlọ́sà kàwé kí wọ́n kàwé ìwé dà o ṣùgbọ́n ìmọ̀ yẹn ò lè wúlò tó tí ọba sọ alukoran ń yóò sì ń lò ẹni yìí òun ló jẹ́ head of department anatomy ohun tó ní ṣe pẹ̀lú structure oríkèéríkè ara study rẹ̀ báwo lọ́lọ́run ṣe tó gbogbo ẹ̀ òun náà wá ní ó ní limala yẹkùn muhammad rasulullah minallah rasulullah minallah ó ní kí ló dé tànàbí muhammad tí ò ní jòjì sí ọlọ́run ọba táwọn á ṣe èméjì ń parẹ́. sallallahu alayhi wa sallam. ó ń torí pé kí ni falqur'an alkarim bilqati akbaru min taqati albashar fi dunya ó ń torí pé alqur'an ó ti clear rẹ̀ kó jì sí ọlọ́run ní muhammad sallallahu alayhi wa sallam torí pé kùránì gangan ní àrẹ́jìmẹ́ǹtì ọ̀rọ̀ rẹ̀ àwọn tó kó sínú ọkọjá ìmọ̀ gbogbo ayé láti múrò ẹ̀ wá. a ó ní kó jẹ́ pé tíra tó tíra fourteen century tánẹ́bí ti kùránì tánẹ́bí ti lọ. ọwọ́ ni ó sì wá jẹ́ pé nígbà tó tiẹ̀ jẹ́ pé kùránì ń sọ̀kalẹ̀ gan primitive era ni. ìgbà tí ò sí mọ́ làjú kan kò sí mẹ́sìn kò sí kankan gbogbo àwọn ọmọ táwọn táwọn kú lé lórí lónìí. oṣù ó ní quran wá débi kúlẹ̀ azihi akọ́ik wal ma'lumat alẹ́tì akadda albahasul ilmi quran wá dé pẹ̀lú àwọn ọmọ gbáǹkọ́gbì àwọn ìgbìmọ̀ tó jìndò tó jẹ́ pé gbogbo research tó wọ́n ń ṣe láyé àwọn research yẹn wọ́n ń proof ẹ̀ pé bí quran ṣe wù yẹn lórí àwọn àwọn táwọn yẹn ń ṣe tí wọn ò fi gbàgbọ́ pé quran ò sọ tó bá research kẹtọ́ bá ti takò quran sọ fún wọn pé mistake ń ọwọ́ ni alukur'ani yẹn ah ó ní lihaza ó ní bó ṣe rí báyìí làbúdà an yakuna alukur'ani wáhìyà min Allah kò sí tàbí ṣùgbọ́n nìkan ọbọ̀dọ̀ dábàá pé kur'ani yìí ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ni wàlàbúdà an yakuna muhammad rasulan min indillah mọ́sàyè méjì kójú sí ọlọ́run lànàbì wọn náà tó jẹ́ mùsùlùmí sọ̀tún dáwọ̀tì ànàbì rẹ ni sọ̀dá ànàbì rẹ mọ́ ni sọ̀dá tíra rẹ mọ́ ìwọ́tọ̀ ọ̀bá wa jẹ́ mùsùlùmí náà jájọ wo alukur'ani yìí bó tiẹ̀ ṣe ń gbọ̀ yìí náà ìwọ náà tún dàárò torí pé islam àwa yọ àwọn èèyàn kúrò nínú ìjọsìn fẹ́ da ọlọ́run bánẹ́bí sì gbé wa láti mọ ìjọsìn fọba tó dá wa láti yé pe ẹlòmíín lọ́lọ́run lẹ́yìn ọba tó dá wa àti láti fi ìjọsìn fọlọ́run lọ́nà tọ́tọ́ eléyìí làwọn tí ò jẹ́ mùsùlùmí tí wọ́n mú wa mìtà wa fẹ́ parí ẹ̀ sí bọ́lọ̀mọ́ni á lè gbé e délẹ̀ kálí wa mọ̀ pé ńgbà tá ní gbogbo ẹ̀kọ́ pátá á nínú alukur'an ọ̀kan náà àwọn àgbà àfáà nínú islam àfáà wa asọ̀nìáni àfáà wa muhammad bin ismail tọ́kọ̀ àwọn náà wọ́n ní subulu salad tankiwul anzor àtàwọn tíra mi àwọn akú gbogbo ìjọ ní ọ̀rọ̀ ẹlẹ́sìn ilẹ̀kẹ̀ wọ́n ní alukurani tẹ́ ń wò yìí o jáwọn ojúwe fún ọtọ̀ ọba mọ̀ torí pé ó seniléèmọ̀ pé ẹ̀sìn dàjèjì lára mùsùlùmí tọ́ba rí mùsùlùmí tó dì mẹ́sìn rẹ̀ gan mọ̀ pé àwọn tún dé ẹlẹ́sìn tó kún bọ̀ lára pé ó fẹ́ tẹ̀lé alukurahan ó fẹ́ tọ̀ bákọ̀ ohun ti mẹ́mbẹ́ ó fẹ́ tẹ̀lé adisi anabi àfọwọ́ ni torípa anabi ti júwe pé ìsìláàmù ó padà dàjèjì ṣé kurani ni lọ yàtọ̀ sí tìgbà kan ni àbí báwo àwọn tí ó mọ̀ tẹ̀lé ni wọ́n ti yàtọ̀ wọ́n wàá kéré níye yóò wá dàbí pé láàrin àdúgbò kan èèyàn kan ṣoṣo ní ọwọ́ akpé bí kuran ṣe wí náṣe láṣe o bá ti ṣe náṣe láṣe ló fi jẹ́ pé nígbà kan já dára wa padà sẹ́yìn fúngbà tí àánú ọlọ́run tún tẹ̀síwájú ládùúgbò tìyín àbí lùyín nígbà kan ẹlẹ́hàá mélòó ní bẹ́ẹ̀ ó ní yonka ló fi jẹ́ pé ilé ibi tẹ́lẹ̀ àbájá ó pe ilé ẹlẹ́hàá ṣùgbọ́n nísìnyí gbà tó di pé ń pọ̀ tẹ́sí ń bó ṣe ń pọ̀ tó náà ó tún kéré lẹ́gbẹ̀ẹ́ tí ó tẹ̀lé. wàhálà àdáyálì kò kọ̀ ní ọ̀pá lára àwọn lẹ́gbẹ̀ẹ́. tó wọn ló kọ̀ ní ọ̀pá lára àwọn lẹ́gbẹ̀ẹ́ kì í ṣe kókọ́ lé wọn nìyẹn ṣùgbọ́n pé ẹnìkan bojú níbẹ̀ pé ilé ẹlẹ́hàá túbọ̀ pé òun tún yàtọ̀ láàrin wa. àfàwa ni wọlé isa rọ́ọ̀bù dín ní ilá فعل بعد هذا الاغتراب إياب ولم يبق للراجي سلامة دينه سوى عزلة فيها الجليز كتاب كتاب أوى كل العلوم وكل ما أواه من العلم سريف صواب فإن رمت تاريخا رخيت عجائبا تراها دما إذ كان وهو تراب ولاقيتها بيلا قتيل سفكيكه يوريه الأمع أرأه غراب وتنظر نوحا وهو في الفلك قد طغى على الأرض من ماء السماء عباب báwo kò wá ṣe rí ọ̀pọ̀ tó kù bọ́lọ̀ bá ní alẹ́ kàá ká tuntun lé nìyí àfààní wọlé ìsàkùtì rọ́ọ̀bù díìnì ilà kama tara tí wọn náà ṣe ń rí yí ẹ̀sìn òní dàdèjì jù bẹ́ẹ̀ lọ ẹ̀sìn ìpadà sájèjì ẹ̀sìn tánàbí sọ kótó bá yá ẹ̀sìn ó sí àjèjì láàrin àwùjọ tí ó dàbí pé wọ́n ń wí yìí ó ti tún lára wa àìmọye nǹkan tá à kọ́lọ́hún ọba Allah subhanahu wa ta'ala kó tiẹ̀ tó gbé ànẹ́bì dìde afáwa ni ìpadà sájèjì ẹ̀sìn bá a sì ń rí yìí náà ni fàálbàdà àádọ́lì ẹ̀tìrọ́bọ̀ ìyáàbùn ǹjẹ́ lẹ́yìn pàṣẹ ti padà sájèjì yìí ǹjẹ́ sì ń padà kúrò lájèjì tí ó padà dónlé báyìí àfáà ní ohun tó wá kàn ní pé wàlámì yẹ́bùkọ̀lì rọ́ọ̀jì sàlámà tàdí nìyí ẹni tí máa ń sàgbéyẹlé kóun fẹ́ kẹ́sìn òun kóun rẹ́sì sí dáadáa ọ̀fẹ́ sẹ̀sìn tó gbọ́n ẹ̀sìn jákujáku ọ̀fẹ́ ṣe ń ṣe déédéé tọ́lọ́wọ́ àti tànẹ́bì ó ní ohun tó ṣe ni pé síwá ó sì lẹ̀ tì ń fi àlìjẹ̀lì ìṣù kìtààbò tó ọ̀bá rẹ̀ ní bájòkó ọ̀rẹ́ ní bá nẹjú ẹni tí ẹ̀kọ́ ọmọ bájòkó ni pé pa àwọn àwùjọ jákujáku tì àwọn ibi tó ti rẹ́sìn rẹ̀ sí pàbẹ̀ tì wà láṣọ aṣọ rẹ̀ tó wà pẹ̀lú alukur'an wọ́n pé tí wọ́n bá ń pé wà tàlẹ́jọ́ ń sọ̀rọ̀ tàlẹ́jọ́ nẹjú wà tọ́lọ́wọ́n ọba tó dáwọ́jọ́ nẹjú ọ̀nkà àbáwa ní tíra ẹjẹ ròyìn ẹ fún ọ bí tá à ń lọ ganan o ní kìtàbùn tíra tí wọ pàtàkì mọ́ yìí gbogbo àwọn ọmọ wa tó kàwé ó lè lára àjẹ wọn kàlù Qur'an bómi máa ń kàlù Qur'an lọ́wọ́ àti ẹ̀níjọ́ parí ẹ̀ táàfin mọ́ fà wọ́n yọ ẹ̀já wa madaris tọ́wọ́n bá ti ń parí ìtìdáyọ̀ parí ìdádí báyìí wàhálà dé ọfẹ́ ṣe wáyé kí ọfẹ́ ṣe nẹ́kò ẹ̀kọ́ tẹ̀sí ti dópin àwa náà ta dàgbà ibà ń lọ ń ṣe dls tìwé kí ló ta àmọ́ lọ sí bls ti ẹ̀kọ́ kéwú náà ká mọ̀ lọ́fàgbà ke ó ti wà láwọn ìlú kọ̀ọ̀kan gba àwọn tó ń ṣe àwọn àfọ àtàwọn tó ń jáde láwọn àgbàlagbà tó ń sọ ọlọ́run bá fún yín mọ̀ wàhálà ó dínkù láwùjọ àfààní a kìtáàbùn tíra alukurani yóò hawa kúlẹ̀ olóòlù gbogbo ọmọ ní bẹ́ẹ̀ rẹ̀ wọ́n kúlẹ̀ máa gbogbo àwọn ọmọ táwa ní bẹ́nu rẹ̀ yìí àwa òmìnira ilmi gbogbo ọmọ tí alukurani kó sínú ìmọ̀ alápọ̀nlé ìmọ̀ yìí sọ̀wáàbùn ìmọ̀ tó ṣe déédéé ni tọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ nípa history ni geology ni ẹ̀mẹ́sì ni gbogbo ohun yóò tó lè fẹ́ sọ nínú mọ̀ áàtì kódà áàtì tó wọ́n pé áàtì pé áàtì la wà kí n kọ́kọ́ lè kàn sí wa iná ọ̀rọ̀ kọ́ láti rí torí pé ọlọ́run ní káwa ní orin lọ́nà language pé bá a ṣe kẹ́kọ̀ọ́ language Al-Qur'ani júwe rẹ̀ fún wa ìgbà tó kẹ́nu àwọn àfa nínú àwọn àwátìrì rẹ̀ ó ní tá a bá wòye fún gbogbo èdè tá a bá fẹ́ kọ́ láyé níbi náà láti pilẹ̀ rẹ̀ kì í wá ṣe pé dè nìkan gbogbo kọ́ọ̀sì téèyàn bá fẹ́ ṣe láyé ọ̀fẹ́ ṣe mẹ́sìn ni ìmọ̀ bá ṣe tọ́jú èèyàn ni ọ̀fẹ́ ṣe ẹnjìnírìn ni so wọ́n wọ́n kọ́kọ́ ṣe ni pé identification of materials àwọn nǹkan tí wọ́n lò tó fi ṣe nǹkan yẹn ni wọ́n kọ́kọ́ fún ló kọ́ náà ni àkọ́kọ́ nínú mọ̀tá àkọ́kọ́ kọ́ ó ní Al-Qur'an ló kọ́ gbé kalẹ̀ fún wa pé first thing tẹ́ẹ̀kọ́ ṣe ni pé ẹ kọ́kọ́ néèmù àwọn kẹtẹ fẹ́ lò náà làkọ́kọ́ lòfin ní jọ́tọ́ lọ́n fẹ́ ṣe dánwò fún anábì Ádámù àtàwọn màláíkà ẹni Ọlọ́run kọ́ dá nínú ẹ̀dẹ́ èèyàn kí ọlọ́run kọ́kọ́ náà ni wa allama ádámà asmaa kullaha ẹ̀jẹ̀rẹ̀ alukur'an pé òun yóò tó lè fẹ́ sí ọ̀dà káàtì ẹ̀pàdà sílé kí ó gan pé afẹ́ kọ́ náhù ọ̀fẹ́ kọ́ sọ́rfù afẹ́ kọ́ kìrá wọ́n wá kọ́kọ́ fún lóko pé náhù lélẹ́yìí náhù lélẹ́yìí tí wọ́n pè jẹ́ pé ìmọ̀ náhù náhù ni ìmọ̀ sọ́rfù náhù ni wọ́n ní bó wọ́n ti mú pé ó kọ ọ̀rọ̀ orúkọ kitabun awa kullal ulumi wa kullama hawati min al-ilmi as-sarih as-sawab hawa min al-ilmi as-sarih as-sawab gbogbo matal qur'an kò sínú tó ṣe dédé ó ní rí kan pé qur'an ò rí yanjú ló fi wá ní oda kati e da yin padà afa wa soni ani afa to ni sublu salam muhammad bin ismail ó fa in rum tatarihan tó ko isri ló bá fẹ́ ó ra'aita ajaiban ó rí ema ema nínú isri tí historian ti ọ̀kọ́ rú ẹ̀rí ọba náà alukur'an tí wọn mọ̀ pé fact lélẹ́yìí ó ní lápẹẹrẹ gbogbo àwọn pìtẹ̀pìtẹ̀ ẹ̀tàn yorùbá tí wọ́n mọ̀ kọ wọ́n sọ pé ńgbẹ́ ọlọ́run fẹ́ dáyé yèpè àtòdò adìẹ wa tẹ̀ ẹ́ Odùduwà ìgbà tí ń ọmọ ń àwọn yìí tá a bá ti ọmọ wa àwọn ilé náà ń tá a fi kùránì sí wọn lẹ́mìí bí wọ́n ṣe rò pé wọ́n padà wọn takọ́ lóhùn gbẹ̀yìn náà ni ló fi jẹ́ pé tá a fi tẹ́lẹ̀ ni isri tí ọ̀ lábomi làtọ́jú òótọ́ nípa àṣẹ̀dá alátẹni àkọ́kọ́ tọ́lọ̀ nǹkan dálé yẹn káwá sọ pé ilé ìfẹ́ lórísun gbogbo ẹ̀dá ṣé wọn náà mọ̀ pé kẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ sí ọ pé ń bẹ̀ látẹ́kùn ti ń fẹ́ wá gbogbo ayé ọ̀bọ̀ pé kẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ sí ọ bàbá Yorùbá ìyá Yorùbá àtiwọ́ ọmọ tí wọn náà nígbàgbọ́ nù ẹ̀ ń bolo gbé alukurani sí àfààní ìrùm tàtàrí ìhàn tọ́wọ́ fẹ́ kọ́ nípa ìsírí onítàrà e óòrì èèmọ̀ rọ̀háìtà ajá ìbàn óòrì èèmọ̀ e onítàrà ádámà óòrì ànábì wa ádámù ìdìkánà wàhùwà tùrọ́ọ̀bù nígbà tọ́lọ́ wọn bá ń júwe fún wa níbo ló ti sèpìlẹ̀ rẹ̀ pé inna masala isa indala ka masala adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun. alákọ̀ọ́kọ́ ni àfààní nísírì ìpìlẹ̀ àkọ́kọ́ ọmọ pẹ̀lú àwọn atọ́tọ́ rẹ̀ nínú alukur'an ó lẹ́yìn rẹ̀ ni pé wàlá kọ́ìtà ábí ìlàṣẹ kìkìhì a bákan náà ni pé ọ̀ka ìtàn ábílà ń tó pa ọmọ ìyá rẹ̀ fún kí pàdísì lọ́la amọ́lẹ̀ pé ó kọ báyìí ni wọ́n ń torí pé kí ni fún nínú ó ní àwọn ànábì adam méjì nígbà tí wọ́n ń ṣe fanfa pẹ̀tà lọ́páyọ̀ ọlọ́run jù torí pé àwọn ọ̀rọ̀ mi wá pé yẹn èmi ní ń fẹ́ ìwọ lọ́fẹ́ ṣùgbọ́n ìtàlùkọ́ àní fìrin ilẹ̀ fún wa tó lálàáfíà òun náà ni pé ta lọ́páyọ̀ ọlọ́run ọba jù tí wọ́n mọye torí pé pàdé àyàwó tó fi jẹ́ yọ ni pé ní nàmá yataqabbalullahu minal muttaqin ó ní ìgbà tó wá pa á tán pẹ̀lú ìpìlẹ̀ báwo làá fẹ́ sìnkú sáà kìrìmẹ́tì sáà jókòó nẹ́ni ìsírí ìsìnkú alákọ̀ọ́kọ́ kò síbi tó ti rí jù náà lùkọ́ àná ẹ̀ lọ. ó ní kọtí ìlàsẹ̀kì kì í gbọ́ pa ọmọ ìyá rẹ̀ yuwarihi lamma an arọ́hù gùrọ́ọ̀bù nígbà tẹ́ yẹ kẹ́nẹ́kẹ́nẹ́ kí n fi hàn ìsìyẹ́bù àtìfẹ́lẹ́ àrùdì nígbà tó pa ọmọ ìyá rẹ̀ tẹ́tí ọmọ bí ó ṣe ṣe kẹnẹkẹwárí kẹnẹkẹnẹ méjì tọkẹ pàkan tí wọn ń gbélé tí ń bò mọ bó ṣe wá nu súra yẹn náà. níbo ló ti rélé inú Al-Qur'an ìtàn bá a ṣe sìnkú alákọ̀ọ́kọ́ òkú àkọ́kọ́ tó kọ́ bò mọ́nu lẹ̀ Quran lójú ìwé fún wa bákan náà ká mú ẹsẹ̀ kan sí wa ká sẹ́mi mu torí ọ̀la ọ̀wọ́n wọ̀tẹ́nzuru nuhan wọ́n wà fìlfúlùkì kọ́dí tọ́gà bákan náà ọmọ tó bá ń gbọ́ alukohan yóò máa dàbí kí wọ́n ń sòfin ìmùfọ́n tó wù ànábì wa nóhù aleyhi tó gbalẹ̀ tó gboko alimawuju iná ẹ̀ ni ọ̀báàbù nígbà tí omi gbalẹ̀ tí ò sí ibi tẹ́lẹ̀ kankan gbà ti ń sọ fún ọmọ rẹ̀ níjọ́ náà lọ́hùn pé wàá tẹ̀lé mi ń pè ìyàwó ẹ̀ náà wàá tẹ̀lé mi oníbi tó ti rí tẹ̀ ru eléyìí inú alukuran náà ni ètò ẹ̀ pé ara ìsírí lélẹ́yìí tẹ́ pé kò sí tíra tí ó sọ̀rọ̀ ẹ̀ fún so a mọ̀ tẹ̀síwájú pẹ̀lú ògùn ọlọ́ọ̀lọ́la níbi àwọn nkẹtàlùkọ́ánì kó sínú yòókù àti báwo lẹ́yìn ká bá alukọ́ánì lò wọ́n ní wà in sita kullal anbiya'i wa qawmahum wa ma qala kullun minhum wa ajabu wa jannati adnin hurraha wa na'imaha wa naran bi'a lil mushrikina adhabun fatilka li arbab at-tuqa'i wa hadhihi li kulli shaki'in qad hawahu iqabun bitadu le ni pẹ̀lú ogun Ọlọ́hun tal qur'an kó sínú tó fi yẹ babara rẹ̀ ká mójú tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ ká bá lò a mọ̀ tẹ̀síwájú ń bẹ lọ́la. ìjọba kò fún àǹfààní àwa tí a bá sì ní ìbéèrè adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ṣe pé à ń rí àláàtì yín wàláhì bí tó ṣe ń lọ là ń rí àláàtì yín. lẹ́nu bàtà pẹtò ń lọ lọ́wọ́ yìí ohun tó wọlé twelve thousand naira. Ọlọ́run nìkan ní ọba wa san yín ní ẹ̀san olóore Ọlọ́run sì bá ní dúró tì yín Ọlọ́run ní dójú tì yín ní ìyàwó àti inú kọ̀rọ̀ sàárè kò ní yẹ̀yẹ́ àwa náà o Ọlọ́run jẹ gbogbo ọjọ́ ní ẹ̀sìn wa ká sí ní èyí tí ó jẹ́ àtẹ́wọ́gbà náà àwa tí a bá ní béèrè kan àbí kejì láti béèrè lọ́wọ́ wa zero nine zero seventy seven seventy one eighteen eighty one zero nine zero seventy seven seventy one eighteen eighty one tàbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one ṣùgbọ́n nígbà tá a bá kó lórí ètò káwọn gbàgbé nọ́mbà wa zero eight one eighty seven ninety nine sixty one eighty nine a sì ń bẹ lórí ètò lọ́wọ́ zero nine zero seventy seven seventy one eighteen eighty one. naam ẹ ti wà pẹ̀lú wa. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi. Salaam alaikum. Wa alaikum wa Kára sukù lẹ́gbẹ̀rẹ́ di wa. Salaam alaikum. Fádà pé ojú òpó ni ló ń ṣe bẹ́ẹ̀, àwa ń gbọ́rọ̀ yẹn yẹn ti wa. Náà ojú òpó ni ó ń ṣe báwọn kọ́lọ́n kó sàánú nìkọ̀ọ̀kan wa. Náà zero eight zero seventy five seventy seven eighteen eighty one òun náà tún bẹ tá a lè pè sí. Náà ẹ ti wà pẹ̀lú wa o. Salaam alaikum. Wa alaikum salaam wa rahmatulah wa barakatuh. Amalekun. Wàlékún sàlám wa rahmatullah. Bóyá ká pè é kí àmọ́. Ẹ jẹ́ ká pè sórí láì náà. Hello. Naam. Bóyá ká pè sórí ẹlẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ ká pè sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì zero eight zero seventy five seventy seven eighteen eighty one zero eight zero. Naam. Zero nine zero. Ẹ ti wà pẹ̀lú wa. Naam tọ ojú òpó ni ó ń ṣe báwọn. Eh, zero nine zero seventy seven seventy one eighteen eighty one now ẹ ti wà pẹ̀lú wa wàlékún sàlámù rásílà. wàlékún sàlámù rásílà Allahu akbar. báyà wọn yẹn tí wọn wò wá láti ilé táwa náà bá ní ìbéèrè ká kọ́ sí orí kéré ká dáhùn ilé yẹn náà wàlékùn sálámù àti ọ̀tọ̀. wàlékùn sálámù. à ń dáhùn sálámù ọ̀yìn wàlékùn sálámù àti ọ̀tọ̀ ojú òkú ló ti. àwọn ọgbẹ́ tí yóò. tọ́ bọ́lá wọn bí Allah subhanahu wa ta'ala ṣe. tọ́ kọ́lé nínú. bóyá lè pèsè nọ́mbà ẹlẹ́ẹ̀kejì zero eight zero seventy five seventy seven eighteen eighty one zero eight zero seventy five seventy seven eighteen eighty one náà ẹ ti wà pẹ̀lú wa. ẹ̀rọ sàmàlẹ́kùn. wàlékùn sálámù àti ọ̀tọ̀ ẹgbẹ́ ọmọ ní ìbéèrè tèmi tí mo fẹ́ béèrè ni pé téèyàn bá ní àǹfààní àti ìyànná ní sáré pé kò sí pé èèyàn ní àníyàn bí nǹkan tẹ́lẹ̀ lóyún ọkọ̀ téèyàn ti yànná èèyàn láyé ah. tí kò dáa. pé àyànná fílà ní òru kò dí àwẹ̀ wa lọ́wọ́ ṣùgbọ́n kò kún tó torí pé ẹ̀sán ti ń bẹ lóru yẹn ká mọ̀jọ ọmọ bọ́mọ wa ní ọwọ́ ṣùgbọ́n kò sí àwẹ̀ wa ní nǹkan kan sódìyẹ. zero eight zero seventy five seventy seven eighteen eighty one. látara pé kábàbàrà alukur'an. naam. naam. aleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́tí ń pè. naam. orúkọ yín bí tẹ́tí ń pè. táìmù wo ni adé sọ́ọ̀kù tàbí jíjẹ. jazakumullahu khairan lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ife ń da kọjá pé láti bíi ten past five ká mọ dúró ọpẹ́ jù ká mọ jọ ju twelve lọ àbí thirteen past five. Ni níwòye tí àwa wòye sí níta ló ti ń ṣẹlẹ̀. zero eight zero zero seventy five seventy seven eighteen eighty one àbí zero nine zero seventy seven seventy one eighteen eighty one ẹ ti wà pẹ̀lú wa. Àwọn àlékọ́ o. Àwọn àlékún sálámù àkùlẹ̀ orúkọ ibi dẹ́tí ń pè. Èmi ni Azan Masud. Iye tako yóò jẹ́ ódé. Ìbéèrè yín. Ẹ kò sí ìbéèrè àkẹ́dúpẹ́ lọ́wọ́ yín fún ètò tí ẹ ń ṣe ni ó sì tù wá lára bí a ṣe ń bọ́ ètò yìí ọlọ́ọ̀bà aláàánú yóò máa ràn yín lọ́wọ́. ràálì àjẹọlá wọn ti dáhùn ìbéèrè yẹn sàwọ́ yìí jíjẹ yẹn. bí ó yẹ kí èèyàn ń sinmi láì sí ìpèrún. torí àwọn ẹlòmíín sọ pé tòun bá ti wọ̀ tó ọba ìsí ìpèrún àlè sínú. ohun tó wà nù súnà ni pé nígbà tóun bá ti wọ̀ kódà nù súnà nẹ́bì ni pé ànẹ́bì máa tunu kí wọ́n tó kí magrebi ni. So, sòtẹ́yìn bá wà kọ̀ tí bàbá túnu tọ́lọ́hún lọ kírun ànábi nígbà tóorùn bẹ́ẹ̀ ti wọ̀ ọjẹ́ nkẹ́ ọjẹ́ nkan àwẹ̀ rẹ o ti parí o ti túnu. now ẹni yìí béèrè pé wọ́n ní can a daughter go against her parents in marrying a, a man of her choice? wọ́n ní religious. so now pé ṣé ọmọbìnrin lè lọ fi ọkọ tó bá wù ú láti tapàṣẹ àwọn òbí rẹ̀ alukóran gbé wa fún ọ pé fáńkì wo hó you. idna alihin yọ wọn náà tí ó fi yọ àwọn òbí you. nínú kí wọ́n lè sọpọ́ọ̀tì ẹ̀ ń bí ọkọ yẹn tó bá jẹ́ pé wọ́n wá gbà tó jẹ́ pé ẹ̀sìn ni wọ́n fi ń takò ó tí wọ́n fi jẹ́ ọkọ tó fẹ́ lẹ́lẹ́sìn tí wọ́n ò ní excuse kan tó da ohun tí ó ṣe ni pé báyà náà àwọn ẹ̀gbọ́n bàbá àbáwọn bàbá bàbá àwọn ni wọ́n ti kó fa àwọn lè ṣe wàlíyì nígbà tọ́rọ̀ bá lágbára débi pé ọfẹ mú wàhálà wá tó jẹ pé torí ẹsìn ni wọn fi ń gbógun بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء